من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن الصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل خطابه ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته عن سقف مولانا وبعلا نجله a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àfáwà gba olùfẹ́ wa olùṣìkẹ́ wa aṣíwájú wa annabi wa muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́ ọlọ́run kọ́ bá nábi náà tàwọn ará lè rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ àmbẹ̀lọ́wọ́ ọba kúsànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú èyí wa kú láyàtọ̀ akíkíra wa káàbọ̀ sórí ètò àgbọ́yé islam ìṣẹ́lá sallallahu alaihi wasallam fi yíwa ikú man yurdillahu bihi khayran yufaqihu fi ddin ẹni tí kọfẹ́ sí dáadáa yóò fún lágbọ́yé ẹ̀sìn ọlọ́ọ̀bá ń bẹ̀ sánú ẹ̀kọ́ tí a ń kọ́ wa lọ́wọ́ náà ni ẹ̀kọ́ nípa ìsìnmẹ́tì ọlọ́wọ́ bá tí a ń lo tíra bàbá wa abdulrazak ibn abdulmohsen albedel ọlọ́wọ́ bá sọ bàbá lẹ́sàn rí tíra tó kì ní síkìlà àdìhíyá wal afkar àgbọ́yé nípa àdúrà ti ṣe àti ìsìnmẹ́tì ọlọ́wọ́ ọ̀rọ̀ táwa ń sọ fún ọlọ́nà ni ìsìnmẹ́tì ọlọ́wọ́ bá àgbà òun náà alukur'an torí kur'an láti máa ń sálàyé fún ọ òun náà ni ọlọ́wọ́ bá gán ti kùbàán ní bí kíkiri iná náhànú na zẹ́rẹ̀ na zikirọ̀ a iná la'ula hafidon dájúdájú àwàlá sọ alkùrán kalẹ̀ dájúdájú àwàlá ti máa mójútó ọláyà ọlọ́wọ́ sí mójútó kùrán láwọn ọ̀tá islam lójúmọ́ ni wọ́n gbìyànjú láti yọ kú láti fi kùrán àmọ́ ọlọ́wọ́ inú ètò wa tó kọjá lọ pàtàkì tó ń kálùkù wa lọ́mọdé wa àtàlágbà wa àtọkùnrin wa àtọkùnrin wa láti mọ kùrán ní pàtàkì àlàyé tí a fà wá ti fún wa lọ́wọ́lọ́wọ́ náà ni pé المطلوب من القرآن فهم معانيها وعمل به المطلوب ẹ̀kọ́ lẹ́ẹ̀kẹ́ jìlánì almatulu min alkur'an in ta n fẹ́rẹ́ bọ̀ ti bá ń ka kur'an sáàmù ma'áníhà معنيه ربوا بوي تماري قبل قطنتين ولا عمل به كما في شيء هذا العيف وعيك شيخ الإسلام رحمه الله قفي وعيك قرآن نية تمان ونور بيبو مسلمين من tí ọba fún Quran lẹ́tẹ̀ẹ́ yẹn ọlọ́run fi yíra النبي níbi ọjọ́ rẹ̀ sùn lọ́jọ́ mi àlùkìyàmà ọlọ́run gan ló fi yára pé ànẹ́bí ó fẹjọ́ ó ń tọ́ òye sun ọlọ́run bá nínú ẹ̀kẹ́ máa ń lọ ọmọ yìí máa lo Qur'an twenty five sọ́kùn Qur'an yẹn aya ọgbọ̀n dédé ọlọ́run ní wọ́n kàlọ́ rasul rabbi inna qawmi takadu aadal Qur'an mahajuro ìṣẹ́lẹ̀ tó bá yẹ kí wọ́n ẹ̀kẹ́ máa rabbi ọlọ́ba mi àwọn èèyàn bí ọlọ́mi sí takadu aadal Qur'an mahajuro wọ́n ká Qur'an wọ́n mú lérè wọ́n mú láwàdà ṣéwò ìsìláwà ní àfikún bá fún pa ní nǹkan márùn-ún yìí nìkan ló ní wà nínú àwọn tálíbí òfin wọn sùn ọlọ́ọ̀bà aláàkọ́ ọkùnrin ní ẹni obìnrin ní ẹni ọmọdé àgbàlagbà ní ẹni gbìyànjú àti mọ kùrán kí ní wọn bá bá rẹ wọn kùrán tó ń ké kìí sí pé a máa kí bí àgbẹ̀ nǹkan ló bẹ̀rẹ̀ sàbí nǹkan ní sísẹ̀ ara ọ̀ ó gbìyànjú àti mọ̀túnmá rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta gbìyànjú ni pé ọmọ ronú sí ọmọ rọ̀lá alọ́ yẹn ti kẹrù ọmọ ronú sí ẹlẹ́ẹ̀kẹrin wọ̀lá amalu bí gbogbo tó wá ní ṣe ọmọ ṣe jìnà sí ó jìnà sí báyìí ó kírun ọmọ kírun láti gbogbo jama báyìí ó gbàwẹ̀ ọmọ gbàwẹ̀ ní oṣù ramadan kùránì kọ́ máa sọkùn ẹbí oníkú òkùn ẹbí tọwọ́ rẹ̀ já kùránì kọ́ mú ìtàn ọmọ rẹ̀ ó fún wọn lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ tó yẹjú ẹ̀kọ́ nípa ọlọ́run ọba ẹ̀kọ́ nípa ayé ayé kò fi máa tọrọ jẹ́ kùránì kọ́ máa ti dára sí àgbàgbé rẹ̀ kódà kó bá ti mùsùlùmí ni máa ti dára sí ìṣe dára sí ẹ òun pè sí ìsìlámù yẹn dé màmá fáńkò ní àdáwà ti mà kọ́ rí mi ọ̀kọ̀lọ́kọ̀ ìwà wọn òótọ́ wọn àmánà wọn mọ́bí kàwọn ìfínú islam ó bí yíwa ẹlẹ́ẹ̀ka àrùn náà ni pé ọmọ àpàpì sí wọ́tawà sọ́bìlì àkù wọ́tawà sọ́bìlì sọ́bìlì gbogbo ọjọ́ bá pàdé jù bá ti mùsùlùmí rí kó ìgbà sí islam káàfà ọmọ yá ìgbà ìlọ Mr. John you are very nice man you are very nice man ọ̀gbọ́dọ̀ máa jẹ́rẹ́sì ní ìjùwọ̀ mùsùlùmí lọ bìtìmì religion kò bìtìmì religion kọ́ ẹnìkan lọ́lọ́wọ́ kan ẹnìkan lọ́lọ́wọ́ mẹ́ta abúlé rẹ̀ jẹ́ bìtìmì religion máa ṣe Islam Islam àti àti Islam máa kápá Islam mo ti ń gbin nǹkan tó kàn rẹ̀ ni mo ti ń gbin ìfẹ́ Islam tó kàn rẹ̀ ni ní Islam ló yáyé jù ó ní kẹlẹ̀ sí ọlọ́wọ́ bá subhanahu tó bá nífẹ̀ẹ́ yàn tí ì bá ṣe mùsùlùmí tó bá fi Islam lọ oyin sí mi èyí pé ó nífẹ̀ẹ́ rẹ̀ torí dájú ni pé ọlọ́ni wọ́n yẹ dárí gẹ́rẹ̀ ìsìlámi dínan alámi yóò dára mínú wọ́húwọ́ fìlà áàkùrọ̀ tí nílá kọfírí gbogbo tó bá ń tètè ní àti fún ìsìlám tó ní ànígbàlọ́wọ́ rẹ̀ lẹ́nu láíláí ànígbàlọ́wọ́ rẹ̀ fọ́lá kìyàmá yóò wà náà tó kùfò ọlọ́mọdé akùfò àti ìsìlám ìsìlám ní ìsìlám eléyìí ni àwọn ẹ̀tọ́ márùn-ún tí kúrán lórí wa ẹ bá wà kùtà wáyìí káàkiri wá ń dóde náà ni ààrẹ ń dá òyìn láàmù ìgbóná gbogbo àgbáyé kárakátá ìgbóná ń dà láàmù gbogbo àgbáyé náwà sayida Aisha radiyallahu anha ara àwọn ẹwà Islam ni kò sí ìfẹ́fẹ́sẹ̀lẹ̀ sí Islam fún lógún kò sí ìfẹ́nà tí kò sí ìfẹ́nà sínú Islam wọ̀lá ẹ̀wà náwà sayida Aisha kini gunayi ma'adu ta'un ta'un fi zalzal zaman kuyi kini kini alabi ni rahma lil mu'minin wa azaba lil kafirin Allahu akbar anabi ni yawma jayka fa mu'mini isma jayya fa kafir láti sáájú ti kúrò wọ bàbá ìwọ ìyá gba islam kọ́ bàbá jẹ́ yàkùn wọ́n tó tí ìsìn islam sáfẹ́ ti gba islam múnú pa islam bèrè ń pa islam ó di yẹ wa

ọlọ́wọ́ bọ́ fi jọ lẹ́nu yàrá ìtàkì àmà mo lè sàlàyé fún àwọn gbogbo gbà ẹgbẹ́ pé islam ní ìdí àti àwọn solution tí gbogbo nǹkan ni wọ́n sọ wáyé pé coronavirus nígbà tí ọ̀kan sílẹ̀ ń jọ tí wọ́n lè máa fọ́ yí dáadáa a ní kí èèyàn bá ń fi mùsùlùmí dáadáa tó bá jẹ́ mùsùlùmí dáadáa tí máa ń kí lásìkò ó kéré jù yọ ọ̀pọ̀ ọwọ́ ẹ̀ lọ́nà ọ̀nà ọgbọ̀n ìdúmọ̀ 30 times a day ọmọ sọ̀rọ̀ láàárọ̀ ọ̀fọ̀ rẹ̀ níbi ọ̀rọ̀ àwọn ọmọ báyìí lẹ́mẹ̀tẹ̀ wọ́n bí wẹ̀ sẹ́ ọ̀tún fọ́ rẹ̀ láti ọwọ́ yẹn náà ti fọ́ ní ibẹ̀ lẹ́mẹ̀ta fọ́ ibẹ̀ lẹ́mẹ̀ta ẹ̀mẹ̀ta tàlàkọ́ ẹ̀mẹ̀ta lẹ́ẹ̀kejì lẹ́mẹ̀fà nù ẹ̀mẹ̀fà lẹ́ẹ̀márùn-ún ọ̀nà ọgbà ó kéré jù òfin dáadáa tọ́bẹ̀ jẹ ọ̀fọ̀ rẹ̀ tọ́bẹ̀ mú mi ọ̀fọ̀ rẹ̀ ọ̀gbẹ́ ìkòrónà àwà ní mẹ́ta àfáwà kà ń pè ní Suleiman tó wáyé jèrè báyẹn bá di gbà àti bá ń táwọn yóò wá ní kó mọ́ta tán kí ọ̀pọ̀lọpọ̀ ọgbà tó ń pè bá lọ bí wọ́n lọ sàlọ̀ fíṣíàlì bí wọ́n mú wa pẹ́ fún ní gbogbo alára jìdá tó ọ̀sán wọn kọ̀kọ́ wá ó sọ̀kọ́ láti gbogbo wọn lọ sílé náà búkà wa officials so àwọn ará ìjókòó bí tààrí àwọn àfáà dáadáa bàbá yìí wọ́n pè ní Suleiman tó ìmọ̀ náà sọ̀kalẹ̀ wá sẹ́gbẹ̀ẹ́ kàábà ni ló sọ̀kalẹ̀ wá sẹ́gbẹ̀ẹ́ kàábà ni wọláhì tí ó báyìí tó bẹ̀rẹ̀ rọ́nyọ́ ni wọ́rọ́bẹ̀ hadal bay ọ̀nà wọ́n sí pẹ̀lú bàbá yìí tí ó yẹgbẹ̀ kàábà ní ṣe àyè díẹ̀ lẹ́wọ́n fi fáwọn tí wọ́n ti tàwá fún ọkùnmá wọn wọ́rọ́bẹ̀ hadal bay ni mo fọlọ́ lé ìbúra ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí tàwọn díẹ̀ ló ń ṣẹlẹ̀ ó ní olówó kan inú rẹ̀ ń jẹ́ra ó ní ló bá gbogbo àwọn síkà fún àkọsílẹ̀ àrọ̀ imú etí ojú mẹ́gbọ́n wọ́n ṣe oúnjẹ ó lọ sí London tí wọ́n gbé ní London tí wọ́n bẹ̀rẹ̀ sí béèrè béèrè ọ̀rọ̀ rẹ̀ pé àrùn ìṣẹ̀lẹ̀ bá rẹ̀ nínú ó sàwọn kan nù wọn ara yín ní kankan nígbà tí àrùn tí ìdí ọ̀yìn kìí ti mùsùlùmí ìwọ ni the first person láti fún mùsùlùmí ni ó kọ rẹ tí ààrẹ ń ṣe ọ ní ọ̀rà tí ààrẹ kẹdá mùsùlùmí mọ̀ ní ọ̀kan ọ̀dọ́ mùsùlùmí mọ̀ ní bẹ́ẹ̀ ni virus kí ń fa àrùn yìí nífẹ̀ẹ́ omi ọlágbà mùsùlùmí máa tọ́lọ̀ láwọ́ máa fi mí sínú ìsìnsára wọ́n fọ́mí sí wọ́n fọ́mí sí pa lẹ́ẹ̀mẹ́ta láàrin gbogbo àlọ́lá wọn ààrẹ ti ń fa àwọn kòkòrò tí ń fa ààrẹ ìwọ̀n nífẹ̀ẹ́ omi ní àà olóòtú lẹ́sọ ní ìkírun tó nígbà jẹ́ mùsùlùmí ní ìkírun ògùn ọlọ́ọ̀bà máa tún lásìkò máa bẹ́ẹ̀ lọ́ọ̀bà àdúrà tí wọ́n fún wa yẹn lórí máa ṣe gbogbo àti gbogbo alẹ́ bá ti fi máa ṣe ó ti fún anjoli wọ́n yẹ kó tẹ̀sùn máa sọ fún wa kárí kí à ń sa àwọn àdúrà yẹn anabi muhammad sallam kí máa wá sọ bí nǹkan mẹ́rin lórí aláwọ̀mà ìní àóòdù ẹgbẹ́ والجنون الله مستعد وعلى في الجنون فوق العكاد كما يويري يا رب سبحانه وتعالى الله والجذاب الله مستعد يكون على كيف ما هو قوه تكرمي الله سبحانه وتعالى على كاره قال متوا قد من سيئة العصام في العصام الله مستعد يكون على هنا فرع وفيروس هنا وصاد يكون به هو الاسلام بدايته هذا الاسلام kò sí kí n ṣẹlẹ̀ ju kí ní gbogbo wa kí n gaba da ṣẹlẹ̀ ká sọ̀rọ̀ àti wa ká bó dàmì ẹ̀rọ wọ́kà fọ́ ká dúró ká ronú sí kúkú náà ẹ̀sùn wa lọ́pọ̀ ẹ̀sùn kọ́ máa yín àti kọ́ jù bí fà á sọ́nà bá mọ̀ sí dẹ́wà wò lẹ́kọ̀ọ́ kan bí alẹ́ kan sí wọn láàrin bí alẹ́ kan sí wọn láàrin ọ̀kan bí nà bàtà lọ́jọ́ ni òun lọ tiẹ̀ àtúbẹ̀rẹ̀ kòrónà virus ọlọ́ọ̀bà bá dáa káwọn náà kó lé ọlọ́ọ̀bà ọlọ́run tẹ̀lé àyíkọ́ ọlọ́sọ́ tó kọ́ha ni mọ̀nà àárọ̀dà àn zikiri fa iná lẹ́ ọmọ ìkì jẹ́ntẹ̀n gbogbo tó bá lè wí sí ìmìíràn ọba ọlọ́run ní ka kùránù ní mùkùránù gbogbo náà ní sí ìmìíràn ọba yóò lù gbèsè ayé tí ó nira akọni balẹ̀ ní fi hàn púpọ̀ àwọn èèyàn náà ní gbogbo ohun eh, kí ló ti máma àkọ́kọ́ máa tó ní àkọ́kọ́ tó tó ní àwọn ọgbọ́n ti ẹ̀yẹ ìrégbè gan ní olympic gbogbo wọn láwọn òṣìṣẹ́ amálùkù tó ká ní nígbà kúkúrọ̀ bẹ̀rẹ̀ nìdí gbẹ̀rù ká ní ìlú ìbùdá ìdẹ̀rù jẹ̀rọ àwọn ọmọ báyìí tí ìwọ́n wá tó bá wọn náà ṣíkò òwò yóò mọ̀ kìyàmà ti àmà ọmọ yóò mọ̀ kìyàmà á ti dúdú ẹni tẹ̀lé láfọ́jú ó ti fọ́ lójú yóò ní rọ́bì rí máa àṣàmùtí ní àmà wọ̀kùn kún ti bà sí rọ̀ àwọn ọba kí ní àwọn mọ̀lẹ́kà tí ní kíkiri kí ní ó gbẹ̀mí ní dáfọ́jú mo rí ní ọkọ̀ aláyọ̀ lọ́dún kàdáríkà ti ta àyàtúnà fọ́nà sí ta bẹ́ẹ̀ ni wọ́n ń ka àyà Kùránì fún ẹ bẹ́ẹ̀ ni wọ́n ní kí wọ́n náà máa ka àyà Kùránì fún ẹ sí ìta kí tó kí nàbí kí ló gbàgbé rẹ̀ gbàgbé ẹ̀ ọmúlò ìbáraẹ̀ka yọmọ tó ń sà wọ́n náà di nǹkan lónìí ọlọ́run ìgbàgbé akọ́ọ̀tì ọlọ́mọ máa kọ́ọ̀tì wa lọ́pọ̀lọpọ̀ ọba ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala من وهذا كتاب أنزلناه مباركا فتبعوه لعلكم ترحمون وهذا الكتاب قرآن هي الكتاب هي أنزلناه مباركا الله البركة البركة والله في قرآن دادا وانا برسو نمو يجب يقول سلسيو سبعي سلسيو الدولي رحمة نفوه بكبه يا رب مواعيش بس أخواجوه قالوا الله سبحانه ولوني واتقوا أمام قرآن لا شفي أبدل ولوبا لعلكم ترحمون كيف باسكني kẹrìbá jẹ́rì ọlọ́wọ́ sàánú ọlọ́wọ́ mọ́ta sàmì nǹkan ọlọ́ọ̀bá wọlá kùrán kẹrìm wọlá láìlẹ́ ìlọ́lọ́ ìsìn islam kùrán yìí ọlọ́ọ̀bá ń sára ìfún wa ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà kálíbà mọ̀ pé oríire ni kùrán ọlọ́run sára ìfún wa sọ́tún tọ́ ha áyà 99 sí áyà 101 ọlọ́ọ̀bá ni wọ́n àtẹ̀yìn náà kàdùn lọ́dún náà zikirọ̀ awala fún ìwọ muhammad sallam ní àdá umma muhammad awala fún yìí dínládúnnà zikirọ̀ láti dọ̀wà ìrẹsì ọlọ́ọ̀bá ọdún ni alquran wọn arada da àrùn gbogbo jù alkur'an ti tó àfi ṣẹ́ṣẹ́ dá ilẹ̀ ilẹ̀ fa innahu yahmilu yawm alqiyamati wizra mal kiyama tó wizirọ̀ kí lè ti ru ẹ̀ṣẹ̀ ńlá ní mu alkiyama ẹ̀ṣẹ̀ ńlá lóru yá mi tọ́ ọmọ nǹkan alquran annabi muhammad sallallahu alaihi wasallam ó ní gbogbo létabáwọ̀ tó èké kùrán bẹ̀ ilé ahoro ni gbogbo àtùmọ̀ bí ilé ahoro bí èjò bí àkéèké nkankan ní ma bẹ̀ ọkọ̀ aláwọ̀ tó èké kùrán bẹ̀ bí ilé ahoro ni gbogbo ọpọlọ táwọn náà gbogbo kùrán bí ilé ahoro ni lọ́nà kọ́lù yìí náà fi àyọ́ wà nù yẹpẹrẹ yìí ọ̀sá aláwọ̀ yóò mọ̀ kíyàmọ̀ لام الإسلام هو الفقهاء جادني جولة من القرآن أواتان سين في القرآن كوريا تلايف وان في القرآن سين كوني ولم برا لا أقسم بنا بما تبصرون ولا أقسم بما تبصرون ولم برا كلون تيري لا تبصرون كم برا كلون تيري إنه لقول الرسول الكريم gbogbo ń tẹ́ ìgbọ́ yẹn láti orí àhán méjì alákùnrin ni wọ́n máa wà bí kọ́ lè ṣe ráyẹ̀ nítorí ní nítorí ní ọ̀rọ̀ yìí lọ́mú máa tún nínú ìgbàgbọ́ yìí ló kéré jù láti kù wá nkọrin wọ́n láàbí kọ́ lè káàhìn kéèsì agbígbáni kí ni jẹ́ máa fi yẹlẹ̀ wò ní kí ni nígbà tí ní ọ̀rọ̀ máa ti bàtàróòlù ìrònú yìí ló kéré jù tanzilu min rabbil alamin náà ọba gbogbo ẹ̀ هو آية يكون كتلو في كفرين عمر بن الخطاب في الإسلام هو كفرين ولا شيء الأربعة نوا الأربعة وسبعة أم الله يقول هذا بدور أم الله يقول لا وارد عمر بن الخطاب أن الله بيجوك جوكا إن جوك لا وارد بسلا نبي جوك الحاقة لوا وعد بي فلا أقسم بما تبصرون وما لا تبصرون في أم يدو أم يدو واني أم يدو أم يدو dé àkọ́rọ̀ agbọ̀n tí sọ lọ́kàn rẹ̀ ó wá ṣe déédé ìgbà tí ó lọ pé tààrà ókùnrin obìnrin tó ṣe rọ́ọ̀n mo búra pẹ̀lú tẹ́rin ọmọ́lá tó ṣe rọ́ọ̀n mo tún búra pẹ̀lú tẹ́rin iná ó lákàwọ́ lọ́rọ̀ sólùn kẹrin gbọ́nà òdíṣẹ́ ọlọ́wọ́ bá ní àpẹyù ma huwa bí káwọ́ lè ṣàáìr ẹ́sọ́ rí ní o yẹ́ ti fún múr ní èsì tí lò lọ́kàn rẹ̀ ma huwa bí káwọ́ lè ṣàáìr ó ti yá mọ̀kàtí mọ̀rọ̀ wọ́lá bí káwọ́ lè káàhìn ìkẹ́sí kání ọ̀lẹ́yìnlá máa tẹ́bẹ̀ kẹrù náà fi ti bá islam bẹ́ẹ̀ nínú islam kò sí ní kí wọ́n lè ní àkílẹ̀ kó bí coronavirus ju kárí pé kí ni à ń gbìyànjú láti máa kírun lásìkò à ń sọ̀rọ̀ lábújẹ kásìkò ọ̀la à ń yẹn ní ọlọ́wọ́ ọba à ń yẹn ní jìnnà síbi ìrégbè ọlọ́wọ́ ọba máa máa dáàbò ẹ̀bùn ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ mọ́jú coronavirus wọ nàìjíríà wọ nàìjíríà bá dáa padà sí tuntun نذكرك نتوب إليك نعم الحمد لله أدعو الله وبا سبحانه وتعالى أنت لي بيري نقول لك أتفر بمتع إسلام قل بيري يتبقى فيه وعودة إن شاء الله أنت بيري بيري لو تبقى سنسو بابامو أما سوكيد وسيو بابامو أنت تقول لك أدعو إفوي الله ورو الله أدعو الله وبا سبحانه وتعالى أنت بيري بيري نعم

àwọn tí wọ́n torí coronavirus tí wọ́n kírun kí wọ́n kálùkù dúró lójú nàìjíríà wa ó ṣe déédé ara àwọn ẹwà ìsìláàmù kò fẹ́ sí nǹkan náà tẹ̀fẹ́ mú wá ìdíbẹ̀ sílẹ̀ sí ìsìláàmù ní oògùn fún láyé sẹ́dínà Umar bin Khattab radiyallahu anhu ìdíbẹ̀ àìsílẹ̀ tẹ́ẹ̀kì náà ni ọkọ̀ sínà Ubaydullah bin Jarrah ààrẹ ìlọ́kọ̀ sínà Mu'adh Jabal ìdábí nífẹ̀ẹ́ wọn dé oníkókó mọ́ wà fún bàrọ̀ nẹ́mí ìranú ara wọn lẹ́bí àgbọ̀rọ̀ kó ó di wà nítorí náà ìlú ìlú ni wọ́n kéré nígbà tí wàhálà ìtàwọn èèyàn bẹ̀rẹ̀ sí kú táwọn èèyàn bẹ̀rẹ̀ sí kú ibn Amr ibn Auf gọ́ọ̀nà Egypt wọn ni ya Rasulullah ya Amir al-Mu'minin ibẹ̀ Umar ibn Khattab ààrẹ fi ń ṣẹlẹ̀ ibi iná ni tí iná bá ti rí nǹkan tó máa jó tó máa jó ni àbá tí iná bá jó tó bá jó jókòó tí orí nǹkan méjì ojú lé má yókò ni bí mo fura sáà rẹ̀ ni ààrẹ ibi iná ni ẹ̀dá ni káwọn yẹn jìnà síra wọn káwọn yẹn jìnà síra wọn inú ilé ni kíyàwó jìnà sọ́kọ kọ́kọ́ jìnà síyàwó káwọn ọmọ jìnà síra wọn ó di wa tábìlì síra wọn tí ẹni bá múnú wọn tó ti parí lọ́dọ̀ kò ní lẹ́nu ìmọ̀ràn tí ń na amògùnà áàtì yìí wọ́n dẹ̀ ní kí mọ̀ràn ẹ̀ wọlé ààrẹ so irú ẹ̀ náà làwọn tí wọ́n ń kírun lọ́pọ̀lọpọ̀ yẹn sí pé wọ́n dínà sí ẹ̀mí tí àfihàn wọn ó di wà kò sókòrò ń bẹ̀ nígbà pé kejì kọ́ máa máa fẹ́ ṣe dúgbà yẹn ìṣàkálọ́fà nínú ṣẹ̀rí àìsàn dandan ní kíkọ́ pé kírísì kò náà pèsè àgbàròyàtú ẹ̀bí máa gbòòrò àti ó ti pẹ́ pé èèwọ̀ ni tí wàhálà bá dé ọ̀pọ̀ sọ di ẹ̀tọ́ kò sábúrú mẹ́ ó díye wa wallahu ta'ala alam náà bẹ́ẹ̀ ni wọ́n tí wọ́n ní ládá àjàmá tí wọ́n kí ní ládá àjàmá tí tí wọ́n ti dé sí báyìí kọ́nà àwọn olùkọ́ àti wọn ti sòfin pé káṣà àwọn mọ́sálásí ní ìlú wàhálà ìdí ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn kan tó wá kọ́ra wọn jọ wọ́n ti wọn níwájú ilé wọn nǹkan tí bẹ́ẹ̀ máa fún para pọ̀ kí àwọn náà ti ní ohun tí wọ́n ti ṣe déédéé Waaleykum salaam wa rahmatulah. Àwọn tí wọ́n torí coronavirus wọ́n ní káwọn bàrà àwọn lọ́wọ́ wọ́n sì ní sick. Àmọ́ wọn ò bẹ̀sẹ̀ torí ìbára ẹni lọ́wọ́ kìí ṣe ọ̀ràn yẹn ni. Kí ẹ sálámà tẹ̀lé yìí, kí ẹ kí ẹ dé ọlọ́jọ́ rẹ̀. Àmọ́ ìbára ẹni àfikún ní sáré pé kò sábúrú bẹ̀rẹ̀ ládàlá rí gbà bẹ̀ ànábì muhammad sallam wọ́n dà bí wọ́n kíra wọn tó bá kíra wọn lọ́wọ́ tí wọ́n fi túra wọn ká àwọn mọ̀lẹ́kọ̀ mọ̀ tọrọ àforíjì kíra wọn fún wọn ni àwọn àǹfààní ẹni ọ̀kan ní ní ọ̀kan ni ẹ ẹlẹ́ẹ̀kejì àwọn ìlú tó ti kó kúlóòdù àwọn mọ́síláṣí fún ma kínú kúkọ̀ fún ma kínú rẹ̀ ó ti déédé nínú ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ gbogbo ìgbà wàhálà rẹ̀ fúlàmù ti máa rọ̀ wá pọ̀ gan-an معاذ بكر يوم صلوا في رحالكم صلوا في بيوتكم wọ́n kálùkù tí mú lè rẹ̀ ní ọ̀rẹ́ lọ́kùnrin bọ òjò ní ẹ̀ òjò tí ò ní kúkọ̀lá bá wà ní akíkèlé ilé ìgbọ́n pé bí wọ́n níbi mímí mímí sí rẹ̀ ni náà lè sọ̀rọ̀ ara tó bá ní kó kérù kúkọ̀kùnmọ̀ sí lè rẹ̀ àwọn tó wọ́n gbá ah, wọ́n ti máa sáré gan àwọn òní fèrè jama alẹ́ àwọn máa kí jama fún wọn àbí màlọ́ ni àwọn tó wọ́n bá kí jama nínú ilé rẹ̀ àwọn ọmọ rọ́ọ̀kì lọ́wọ́ ni kò sí ṣeré islam ti yáyé jùsẹ̀ ṣé gbogbo ẹ̀rọ wà nù mahasin dín islam tó wà nù àwọn ẹwà ẹ̀sìn islam kò sí burú mẹ́ wallahu ta'ala alam gbogbo àwọn kan báyìí ṣeré àti ṣògùn rẹ̀ ẹ̀rí ọ̀rọ̀ ààrẹ láwọ̀ nù Umar bin Khattab radiyallahu anhu òun nínú ti wáàdí lọ ti dáwà ní sham wọ́n á lọ ó fẹ́ wọ sham ó gbọ́rùn pé ààrẹ ti tẹ́yọ ní sham ìgbóná ti tẹ́yọ ní sham ẹ̀sùnkú ní kíkà sí báyìí àwọn kan bá ní ọmọkọ̀wọ̀jọ jọmájọ nínú àwọn muhajirun àwọn sí ìdíra ní kílẹ̀ rí sí wọ́n pín sí méjì àwọn kan ní ẹjá lọ àwọn kan ní ẹjá àwọn àǹfà láàkàwọn ẹ̀sà nínú àwọn muhajirun láàkàwọn ẹ̀sà nínú àwọn ansar àwọn náà ní wọn papọ̀ lókè ẹgbẹ́ jà lọ́mọ ìyá padà ọ̀kan nínú àwọn jọba bá ní àá ya amir al-muminin àti fẹ́rù min kọ́dọ̀rì lọ́ ìwà pé ẹ̀ka àlàáfíà òkè tó fẹ́ wọ lọ́ọ̀kan yìí ni wọ́n nígbà tó wá gorí òkè kọ́kọ̀ kalẹ̀ síbi apá àlàáfíà ló bá rí pé gbogbo àwọn koríko bẹ̀ ti gbẹ nígbà tó wá apá ọ̀tún rẹ̀ ó rí pé àwọn koríko bẹ̀ ti fresh wá lọ bí apá àlàáfíà mọ́kànlọ́kọ̀ àwọn báwọn ẹran rẹ̀ ó wá dà lọ bí apá ọ̀tún yìí bí lọ́rọ̀ mi rí wọ́n ń fọ̀rọ̀ tó gbóná lọ́wọ́ ìsinà Abraham bin Auf bade kúta rẹ̀ sẹ́lù kan mẹ́wọ̀lú yẹn lọ tẹ́lẹ̀ ìwà ń lò kúta rẹ̀ pàtẹ́ mbẹ́ ẹ̀mẹ́jáde kò ní ìlú yẹn mo bọ̀ ní ah, ọ̀sọ́lọ̀ lọ́gbà yìí gbogbo àwọn wa ń dùkọ́ yẹn wọn ò sì gbọ́ àdúgbò yẹn rí lẹ́nu wọn sì ní abdulhamid bin awf wọn ti bọ̀ ó ní yẹ wa bí yẹ wa tó tó bá ní ká máa wọ̀lú kan lọ àbí ká kó àwọn ọ̀dọ́ máa gbogbo ní ìṣẹ́lẹ̀ nínú islam ní yẹ òjòsó bá ní kọ́lá sí kíkà sí nítorí kòrónà bàrọ̀ yìí ti jájá ọkọ̀ mẹ́ ọmọ àdó àlọ́kọ̀lọ́kọ̀ tó mú sáadà gbogbo ẹ̀bù ọlọ́ọ̀bà náà wọ́n àrí kí mo sẹ́lá àmà àmùtìlá ọlọ́ọ̀bà kó sí àlùwà wọ́n ní àfáà kan nílùú Ghana ìlú wà nù wẹ́dà wà lálẹ̀ fún wa wọ́n ní àfáà kan nílùú Ghana sọ pé wọ́n ní ọtí sí egun gbóná virus bí àwọn amùsùlùmí amùsùlùmí ara ọ̀ ànábì ti fi àpáńsìpò ní àti dáàmùlẹ̀ wà nínú tẹ́tẹ́ mọ́ fún wa pé ọlọ́run ní fi ìwòsàn àlò ọmọ mi tọ́lọ́run sí ní ìwọ̀ àpáńsìpò kan nù ọlọ́run bọ́ ní fi ìwòsàn àlò ọmọ mi síbi tọ́lọ́run sí ní ìwọ̀ ṣe wọlọ sínú ìṣẹ̀lẹ̀ Islam ọlọ́run kí ìwòsàn àtúbẹ̀ ìwòsàn wọn lánàá sọ kúkú kí ni ká máa ṣàdúrà ká máa fọwọ́ wa ká máa gbogbo àyíká wa onímọ̀ tuntun ó tó amẹ́ríkà máa mú sí ọlọ́mọdé ọlọ́ọ̀bà ọlọ́run fi ìwòsàn àlẹ́ ọmọ Muhammad sallam afọ́nà tó bá fura sí kí máa jẹ́ nǹkan wò lọ sílẹ̀ sílẹ̀ tó ọbẹ̀ justify ìdí ń ṣe ni ẹ̀mú ẹ̀mú kí máa ń tàyàn ìyẹ̀gbọ́dọ̀ lónìí ìwòsàn arákùnrin kan ọbẹ̀tọ̀ ọbẹ̀tọ̀ yóò máa gbóná ara rẹ̀ máa gbóná máa ní máa lo sinapu pẹ̀lú àgbo ní wàá lo sinapu pẹ̀lú àgbo ní ọmọ rẹ̀ ọmọ rẹ̀ wá sọ pé tí àgbo òun ṣe ni àmì ìrùsílẹ̀ ẹ̀sùn náà aburú gbà ní ọ̀rẹ́gun ní kí wọ́n kàn ra specs àbí sprite kí wọ́n fi mí ìtàgbò yẹn pẹ̀lú òògùn ọlọ́ọ̀bà sùkánà wọ̀tàálá bí wọ́n ti ká gbogbo ìpínlẹ̀ ẹ̀kọ́ lẹ́nu ó di wa mùsùlùmí dáadáa gbọ́dọ̀ bá mọ́ ọtí ẹgbẹ́ ń jọ ọmọ máa wá bábí máa wọ́n bẹ bábí máa wọ́n ní kó ń lo sinabu kankan yóò fẹ́ yọ kó bẹ̀ náà kọ́ ní ìsìn tí wọ́n ń lo àwọn oògùn àbí wọ́n ń lo mímúná ìgbẹ̀mí ní ọlọ́mọ àti àyíkọ̀ kọ́ ni ẹgbẹ́ máa mọ ọtí fún ẹgbẹ́ mu tí ọbẹ̀ pé corona virus láti mú tó bá wà tẹ̀sán ọ̀gá bẹ̀rẹ̀ nípa ẹgbẹ́ kí ni ìgbàgbọ́ mùsùlùmí pẹ́ mùsùlùmí onígbàgbọ́ nípa àìsàn pé kàkà ń gbé ìrẹ̀ká lọ́tẹ̀lẹ̀ ni àti bá ìgbàgbọ́ rẹ̀ ní mùsùlùmí. alhamdulilah ìgbàgbọ́ mùsùlùmí dodo nípa àárẹ̀ tó ń ṣẹlẹ̀ pé nìkan lọ sẹ́ndẹ̀ ni àwọn àbúrò bọ́kàrí báyẹn ó sàlàyé kini ẹbí ni rahama ni fún mọ́mìnì ìyà ni fún kèfèrí wọ́n mọ́mìnì ọ̀pẹ́ rahama ọlọ́ọ̀bá ni fún ọlọ́ọ̀bá ni kó mú ẹ ọlọ́ọ̀bá ni kàṣẹrẹ rẹ ni ìwọ káfíìr kìlì gba islam torí ìyà ni fún ọtọ́ bá tún bá wá fi kú òkè lọ lójú yàrá lókè àmà ni ó di wà gbé báyìí ká sẹ́ni wọ́n wá pé kò ní ìsìn ẹnì kan lọ́sẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀rẹ́ bí yóò ti máa tẹ̀lé àgbà ìlú kọ́lọ̀ tó mọ́tò máa fi sọ̀rọ̀ sọ́wọ́ ọlọ́ọ̀bà káríkà ń kírun lásìkò à ń bí gbogbo ayé wa àyíká wa kọ́ máa mú dáadáa adé ń kọ́ wa kábíyó jẹun adé wa adé ń kọ́ wa àlùwàlá à ń kírun lásìkò adé ń bẹ́lọ́ àdúrà tẹ́lẹ̀ fún wa láti máa ṣe ee bá gbogbo lọ máa ṣàdúrà aláwọ̀mà ìní àtàlùkọ̀lá àfíà fi dúnìyà wọ̀lá àkírọ̀ àkírọ̀ àbáṣù ọ̀nkú ànẹ́bí lọ bá rẹ̀ pé kàrẹ́ ní ìsinmi ládùúgbà tí màá ṣe ń dìrún mi bí ìnà ọ̀rẹ́ kọ́lọ́ ọba dábòbò mi láyé àti láti kẹ́yàmà ó ti dábòbò wa àárẹ̀ kárẹ̀ òní ṣe wa àrùn kárẹ̀ òní kọlù wa òsì ní dààmú wa àbùkù ní kàn wa ọlọ́ọba mọ́fùsì ìdààmú ọmọ aláàtà kẹ́yàmà adúlé ẹ̀ bá gbé nígbà wa tá à ń pè fún wa gbogbo ògbà láti fi àgbìyànjú láti a pé à ń fi owó sínú àkáǹtì náà ní gbogbo ògbà kékeré bàbá lọ fún bàdúró ìrìnà ọ̀dọ́ àti náà ni ilé náà lówó dáwà táńgbà ibi àwọn ìdíkò wa nọ́mbà táwọn máa fi àkáùntì wa wà ní jaiz bank lókọ àkáùntì náà ni umar bin khattab islamiyya kan nọ́mbà náà ni 05 69821 05 69821 ẹ̀ka sí jaiz bank 05 orúkọ àkáǹtì ní ọmọ ìbílọ̀ kọ̀tọ́b ìsìlámíyà àkáǹtì nọ́mbà 0 lẹ́yìn náà 69821 cross malesnary gbogbo àwọn tí wọ́n fowó ránṣẹ́ gbogbo ẹ̀lú wọn bí ní wọ́n ti zẹ́rà àbí ẹ̀rẹ́ àdáàtì wa cross malesnary wasalaamu alaikum wa rahmatulahi wa alaikum wa ta'ala wa Wa alaikum assalam wa rahmatullah. Ẹlọ́kùn kí ni ìdájọ́ ẹni tí ẹni tí ń bá yìí òdì àti sálámà sí ń tún wà dáa lọ sí kókọ̀ tó láti máa sálámà sí ní àbíkọ́ filẹ̀. ọlọ́wọ́ kó sànù wa ẹni tí wọ́n ní kí ìdájọ́ ẹni tí wọ́n yàn ní òdì ẹni tí ń bá yìí òdì yìí ó ti sálámà sí ojú ọkọ̀ dáhùn kí kò máa bá kó bá sálámà lọ jàdúgbò náà sí kó máa di pé muna wá di ọlọ́ ní ìfàdé lẹ́kí iya asad ó dé ẹmà sí dáadáa tẹ́jú bá àbúrú sí ẹni tó wáyà lódì tí wáyà náà lódì tí wọ́n sálámà sí ìdáhùn ewu ńlá ní fún ìṣẹ́ ọlọ́sọ̀lọ́lọ́ àlọ́sọ́lọ́m tó ń tẹ́wà mùsùlùmí jù báyìí ra lódì gbogbo iṣẹ́ rí ayo lórí kó wọ́n sàmọ̀ sílámà Allahu ta'ala alam assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh ẹ̀rákùn kí ni ìdájọ́ obìnrin tí ń ta ọkọ ẹ̀ lẹ́nu pé ìmọ̀ ṣépè fún ọmọ rẹ̀ àti pé ó dà sáwọn aráàta ọ̀tà sọ́kọ̀ kí ni ìdájọ́ rẹ̀ obìnrin tí wọ́n pé ń takọ ẹ̀ lẹ́nu lẹ́yìn náà yóò máa ṣe fún ọmọ rẹ̀ lẹ́yìn náà ọdá sáwọn ará àta yóò mọ̀ sí dára sáwọn ará àta àwọn ìmọ̀ ọkọ̀ rẹ̀ mímọ̀ nílẹ̀ àtàwọn ẹbí ọkọ̀ nínú obìnrin bẹ̀ kú sípa ọ̀rọ̀lọ́ba ẹ̀sẹ̀ ńlá gbà ní aláàkọ́ ìmá tukọ̀ ẹlẹ́nu gan ẹ̀sẹ̀ ńlá ní lọ́tọ̀ títí dáadáa máa gbọ́rọ̀ tukọ̀ ẹlẹ́nu gbọ́rọ̀ tukọ̀ ẹlẹ́nu ẹlẹ́ẹ̀kejì alẹ́bí ni ẹ má ti pè lórí àwọn ọmọ yín lórí àwọn màláìkà tó bá ṣe kí ìwọ́n ọmọ yóò ní wúlò fún ẹ ẹgbẹ̀ jẹ́ aburúkú lọ́jọ́ ọ̀la ẹlẹ́ẹ̀kẹta ẹni tó wá dá sára àta tó wá burú sára ẹ ọkọ̀ ọ̀dà báwọn ẹbí lé èèyàn bí ni àtàrà àta àtàrà lé ọ̀dà àti wọ̀nyí àwọn alẹ́ ọ̀dà àti jùlọ obìnrin obìnrin bẹ́ẹ̀ kú sí ni ọlọ́ọ̀ba ilẹ̀ fẹ̀rọ̀ fún ìjọ ọkọ rẹ kọ́kọ́ lọ́lẹ̀ foríjì kọ́kọ́ lọ́lẹ̀ foríjì kọ́kọ́ ọlọ́mọdé tó dájà wáyé ṣe tọ́lù náà. Assalamu Wa alaikumus salam wa láàánú kọ́ wa lọ́ra ẹ̀mí bàbá àfà. Àmín àti gbogbo wa náà. Kọ́nà bàbá sí wọn ní ẹ̀sán lóore. Àmín. Gbogbo ìṣèjú tó ń ṣe fún wa kọ́nà bàbá náà kó jẹ́ kó lù fún wa ní ayé àti ní àlìkíyàmà. Àtẹ̀mí náà gbogbo méjì kàní sí mẹ́ta ọlọ́run ti rọrùn fún ọ̀bìnà alákọ̀ọ́kọ́ ẹ̀dá kan kí ni ṣíkùsà burú ni kéèyàn bá fẹ́ kí wọn kéèyàn wá ká ṣòkòtò rẹ̀ pípé bóyá ẹni náà kò tí ì gé ṣòkòtò rẹ̀ bọ̀ tó bá fẹ́ kí wọn yóò wá ká ṣòkòtò náà yóò kà díẹ̀ síra tí ò ní fi kan bí kókósẹ̀ rẹ̀ ẹ̀dá kan ṣíkò sàbùrú ń bẹ̀ tí wọ́n bá ń kírun bẹ́ẹ̀ tí wọ́n bá ti ṣe àwọn unnecessary needed fún ọmọ náà ṣé lẹ́yìn bí a kọ́kọ́ ṣe jọ́mẹ̀jọ́ ṣé ẹ lè gbé ọmọ náà lọ fún bó ẹni tó bá jíbi afáàlẹ́sùn náà pé kán bá yàn ṣe àdúrà fún ọmọ náà ṣàtúnmọ̀ àǹdẹ tó bá jíbẹ̀ ṣé ẹ̀rí wà fún ẹ̀dùn kàwé sàwọn àlékún àwùjọ. wàhálà kùmù sàlámù tó lábàtà ìbéèrè pé kí ni ìdájọ́ ẹjọ́ pé ìkókó rẹ̀ ti àkókò tẹ̀ àwọn tó bẹ́ẹ̀ kírun yóò akásòkò tó yẹ sókè kó bọ́ọ̀lù ìdíkó kó tẹ̀ wọ́n ti kírun tí wọ́n ti kọlà síbẹ̀ tó ìdájọ́ rẹ̀ pé ọ̀nìdìlá ti ṣe náà dáa díẹ̀ àmọ́ kọ́ ní gbogbo ògbà ní kòkòrò ìkòkòrò mọ́ta àkókò tẹ̀ rẹ̀ pé ìjọba ń fi ẹtí ń bẹ̀ orí ànábì ó da àmá gbogbo ìgbà náà ni òun jẹ́ kí lókùn tó mọ́ta ara fún ṣe olófi dáa jùlọ ìtọ́jú sí nàmú jù ní ìtọ́jú dáadáa wọ́n fi gbogbo ìṣòkòtò rẹ̀ wà wọ́n ní ìdè ojúgun ìdájú ojúgun wọ́n á pọ̀jù náà ní kókó bí ó rí kókósẹ̀ ayọ̀ kókósẹ̀ sí ìsàlẹ̀ láti ayọ̀ kókósẹ̀ sí nípa ìbéèrè kejì ọmọ tó bí ẹdí abíma kó ló jẹ́gẹ̀jọ tó wá sí gbogbo àwọn tó wáyé kó ṣe wá gbọ́mọ̀ ẹ̀rọ lọ́fà fún àtúnnà kó tẹ́bà fún tó dédé nígbàtọ́ bí ọ̀rẹ́ tábí kẹta ń pè ní rabia rabia yìí ọlọ́wọ́ kẹ púpọ̀ bàbá rẹ̀ sí mọ̀mọ́ ẹ̀wà lọ fún tìjà àìsí ọlọ́run kí púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàgbà ńláńlá imam maliki ni imam shafi'i ni imam gbogbo wọn tí lọ́dọ̀ rẹ̀ nígbà àwọn nígbà tí ìgbẹ̀ ìsìnkà rabi awà láyé àfáà ti ẹ̀já abdullah mama saud tí ma pé wọláyé láwùrọ̀ àkàrọ̀ sùsùlá nígbà wọláyé láwùrọ̀ àkàrọ̀ sùsùlá nígbà nífẹ̀ẹ́ rẹ̀ tí mo nífẹ̀ẹ́ sí yìí wọláyé láwùrọ̀ àkàrọ̀ sùsùlá àhàbùk wọláyé láwùrọ̀ àkàrọ̀ sùsùlá àhàbùk kọ́lọ̀ búrúkà jẹ́gálà bí i sọ̀pọ̀ ìjímẹ́jọ bẹ́ẹ̀ ni ìjímẹ́jọ ìjímẹ́jọ kò sí ìdí ìlú jùlọ ọdún yìí dábàá ẹ̀sùkútù mọ̀ sí àtìkù àbíwà àlà ó di wà wallahu ta'ala a'lam